ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn ìránṣẹ́ ọlọ́run adéwọlé ẹ̀rí olúwa ẹni ọ̀wọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ tí a mọ̀ sí life world àpàápàá ní àkókò yìí èyí tí ó jẹ́ àkókò ọ̀rọ̀ èyè ni a ó jọ máa tún máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bí a ti ṣe máa ń ṣe ní gbogbo àkókò yìí ní gbogbo ọ̀sẹ̀ọ̀sẹ̀ nípa oore ọ̀fẹ́ ọlọ́run ní òní yìí ní agbára ọlọ́run màá fẹ́ ká kíyèsí ọ̀rọ̀ ọlọ́run láti inú ìwé ìwé òwe ìwé òwe orí kẹta ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkẹfà ìwé òwe orí karùn-ún ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkẹfà bíbélì wípé ó ní fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé olúwa má sì ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ mọ́ ní gbogbo ọ̀nà rẹ òun ó sì máa tọ́ ipa ọ̀nà rẹ. Kí a tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a tí mo kà fún wa yìí nígbà tí a máa ṣàlàyé ẹ̀ tí a sì máa fi ìmọ́lẹ̀ fi fi ṣe ìmọ́lẹ̀ àti atọ́nà sí ojú ọ̀nà ayé wa ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Ọlọ́run ipá àtagbára dúpẹ́ torí wípé ẹ̀yin ni Ọlọ́run wa. A gbé yín ga torí pé ẹ jẹ́ aláàánú. Ẹ fún oore ọ̀fẹ́ ẹ̀yin náà ni ọlọ́run ọlọ́run ìyè ẹ̀yin ni ọlọ́run ọlọ́run ọ̀rọ̀ ní orúkọ jésù kristi àmọ́ gbàdúrà ní wákàtí ẹ̀ràn ọ̀rọ̀ yín sí wa èyí tí ó fún wa ní ìyè tí ó sì fún wa ní agbára èyí tó ṣàwárí ayé wa tí ó sì fi ògo fún orúkọ yín olúwa mo gbàdúrà pé lẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí pé kí orúkọ yín kó di àyìn lógo ní orúkọ ńlá jésù kristi ni mo gbàdúrà àmín lónìí yìí máa bá bá a sọ̀rọ̀ lórí àkòrí ọ̀rọ̀ ọlọ́run tí mo pè ní jíjọ̀wọ́ ara wa fún ọlọ́run jíjọ̀wọ́ ara wa fún ọlọ́run tí a bá ń sọ nípa jíjọ̀wọ́ gbogbo ọ̀nà wa um fún ọlọ́run òun ló ní í ṣe nípa wípé mímọ ọlọ́run àti mímọ ìjọba àti agbára ọlọ́run èyí tí a sì gbọdọ̀ gbẹ́kẹ̀lé fún ìtọ́ni àti fún ọgbọ́n ní gbogbo ọ̀nà ayé wa ní gbogbo ìṣe ní gbogbo ibi tí ó farahàn tí a lè rí nínú ayé wa a rí i pé eléyìí ni ó fìdílósodo nínú ẹwà tí ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé òwe orí kẹta ẹsẹ̀ ìkarùn-ún àti kẹfà tí mo kà fún wa yìí èèyàn rí i pé inú ẹ̀ ló dúró sí tó sì farahàn ní ọ̀nà tó yẹ pé ó ṣe kíni o tí ó rẹwà bíbélì wípé ó ní fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀ lé olúwa ó ní má sì ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ ó ní mọ̀ ọ́ ní gbogbo ọ̀nà rẹ òun sì máa tọ́ ipa ọ̀nà rẹ ẹ̀rí tí a ó bá ṣe eléyìí ẹ̀rí pé ó ní àwọn àwọn kọ́kọ́rọ́ mẹ́fà èyí tó jẹ́ pé a lè kíyèsí tó jẹ́ gbòógì gbòógì èyí tó jẹ́ pé a lè rí nínú fífi ìjọ̀wọ́ ara wa àbí ọ̀nà wa fún ọlọ́run àkọ́kọ́ òun ni wípé ìgbẹ́kẹ̀lé òun ni ìgbẹ́kẹ̀lé tí àwọn eléyìnbó ń pè ní trust ẹ̀rí ó pè fún ó pè fún ìgbẹ́kẹ̀lé tí ó jinlẹ̀ nínú nínú ìpinnu àti àbá ọlọ́run fún ayé rẹ fún ayé wa gbígbẹ́kẹ̀lé àbí gbígbàgbọ́ eh, ni wípé kí a mọ̀ wípé ọlọ́run ó mọ òun ní ètò ó dẹ̀ ní ètò yẹ pé ètò tó yẹ pé ó dára jù fún ayé wa níní ìgbẹ́kẹ̀lé yìí ó máa ń farahàn nígbà tí a bá ń gbẹ́kẹ̀lé ọlọ́run nínú gbígba àdúrà níní èrò eh, àṣàrò nínú kíka ọ̀rọ̀ ọlọ́run àti nínú ìrònú lórí àwọn ìgbé ayé wa èyí tó jẹ́ pé a ti lè rí òdodo ọlọ́run nínú ìṣe ọlọ́run nínú pẹ̀lú ayé wa ní àtẹ̀yìn máa ṣe bọ̀ látẹ̀yìnwá ohun kejì tí a lè rí gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ nínú ìwé òwe orí kẹta ẹsẹ̀ karùn-ún sí ìkẹfà yìí òun ni ká ṣe ìdámọ̀ bíbélì wípé ó ní mọ̀ ní gbogbo ọ̀nà rẹ ìyẹn ní ẹsẹ̀ ìkarùn-ún ó ní mọ̀ ní gbogbo ọ̀nà rẹ ṣíṣe ìdámọ̀ ọlọ́run ní gbogbo ọ̀nà wa ó túmọ̀ sí wípé ká máa dá ká máa ṣe ìdámọ̀ ìwàláàyè àti ìjọba ọlọ́run lórí gbogbo ìpinnu èyí tí a ó bá ṣe lórí gbogbo bóyá àwọn ìpinnu wọ̀nyí bóyá wọ́n kéré ni o àbí wọ́n tóbi eléyìí ni a sì gbúdọ̀ lè fi sójú ìṣe èyí lè la lè rí nígbà tó yẹ pé a bá mọ̀ọ́mọ̀ máa pe ọlọ́run sí ìgbé ayé ojoojúmọ́ wa àti gbogbo àwọn ìgbésẹ̀ àbí gbogbo ìpinnu èyí tí à ń ṣe tá a lè máa ṣe ní ojoojúmọ́ ayé wa ohun kẹta tí a lè rí tó jẹ́ kọ́kọ́rọ́ nínú ìwé oníwàásù yìí ìwé òwe yìí ni wípé ó ní jọ̀wọ́ ó ní gbẹ́kẹ̀lé ó ní fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé olúwa má ṣe tẹ̀sí ó ní mọ̀ ní gbogbo ọ̀nà rẹ òun ó sì ṣe kí ni o ìkẹta tá a lè rí òun ni wípé ká yọ̀ǹda ká jọ̀wọ́ eléyìí sì ní í ṣe ìjọ̀wọ́ ó ní í ṣe pẹ̀lú wípé ká jọ̀wọ́ ìfẹ́ àti àwọn èròǹgbà wa ká jọ̀wọ́ wọn fún Ọlọ́run kí a gbìyànjú láti jẹ́ pé àwọn gbogbo ìpinnu àwọn àbá àwọn ìlépa wa ká jẹ́ kó wà ní ìdọ́gba pẹ̀lú ìfẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí a ti ṣe lè rí nínú ìwé jákọ́bù ìwé jákọ́bù orí kẹrin ẹsẹ̀ keje ìwé jákọ́bù orí ìkẹrin ẹsẹ̀ keje ó wí pé nísinsìnyí ó ní ẹ jọ̀wọ́ ara yín fún ọlọ́run ó ní ẹ kọjú ìjà sí sátánì òun yóò sì sá níwájú yín eléyìí ló ní í ṣe pẹ̀lú wípé tá bá lè jọ̀wọ́ ara wa a máa fi ààyè sílẹ̀ a máa darí ayé wa sínú àlàáfíà á sì máa fún wa ní ìtọ́ni ní àwọn àkókò ìpèníjà ayé ohun kẹrin tó jẹ́ kọ́kọ́rọ́ èyí tí a lè rí òun ni ìgbésẹ̀ àkọ́kọ́ tá a kọ́kọ́ sọ òun ni ìgbẹ́kẹ̀lé ìkejì ni ṣíṣe ìdámọ̀ kọ́kọ́rọ́ kẹta òun ni jíjọ̀wọ́ ìkẹrin òun ni ìgbésẹ̀ tí a bá ń sọ nípa wípé kéèyàn ń yọ̀ǹda ara ẹ̀ ìyọ̀ǹda kì í ṣe nǹkan téèyàn kàn ń fẹnu sọ ìyọ̀ǹda jẹ́ ìgbésẹ̀ tí èèyàn gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ gbé ní ìtọ́ni nípa àdúrà nípa kíka ọ̀rọ̀ Ọlọ́run nípa fífi etí sílẹ̀ sí ìtọ́ni àti ìdarí ẹ̀mí mímọ́ ẹ̀kẹ́ hallelujah ẹ rí àwọn nǹkan wọ̀nyí ni èmi àti ìwọ la gbọ́dọ̀ lè rí tí a sì gbọ́dọ̀ lè múlò fún ìgbé ayé wa ìwọ tí ò ń gbọ́ mi ní wákàtí yìí ibo ni nínú ọ̀nà ayé wa pàápàá ní àkókò tá a wà yìí ní orílẹ̀-èdè yìí ẹ rí wípé ó fẹ́ ó fẹ́ jẹ́ nǹkan tó jẹ́ pé ó fẹ́ ṣòro tó fẹ́ le pọ́nrọ́pọ́n láti lè yọ̀ǹda ara wa àbí jọ̀wọ́ ara wa fún Ọlọ́run ẹ àwọn ètò ìṣúná tó le àti jẹ àti mu ètò òṣèlú tó jẹ́ pé kò tiẹ̀ fẹ́ lójútùú ẹ rí i pé ó lè fẹ́ tì wá láti má lè yọ̀ǹda ara wa àbí yọ̀ǹda ìrìn àjò wa àbí yọ̀ǹda àwọn ìpinnu wa fún ọlọ́run ó fẹ́ẹ́ dàbí pé tọ́mọ ọlọ́run ò bá kíyèsára àti lè yọ̀ǹda rẹ̀ fún ìtọ́ni àti ìdarí ọlọ́run àti lè gbé ìgbé ayé ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ó fẹ́ jẹ́ ní tó jẹ́ pé ó fẹ́ nira tó fẹ́ le ṣùgbọ́n mo fẹ́ pè ọ́ níjà ìwọ tó ń gbọ́ mi wípé o ò gbúdọ̀ gba kí ẹran ara àbí ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé lónìí yìí bí ìṣẹ̀lẹ̀ orílẹ̀-èdè bí ìṣẹ̀lẹ̀ òṣèlú ètò ìnáwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a ò gbọ́dọ̀ jẹ́ kó tì wá láti sáré kọjá ọlọ́run a gbọ́dọ̀ lè jẹ́ tó ní ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run tó ní ìgbẹ́kẹ̀lé nínú ètò ọlọ́run láti lè mọ̀ wípé ètò ọlọ́run òun ló dára jù fún ìgbé ayé wa láti lè mọ̀ wípé ètò ọlọ́run ọgbọ́n ọlọ́run òun ló sì dára jù fún ìgbé ayé a sì láti ilé ìlànà máa dámọ̀ látinú ìgbé ayé àdúrà àti nínú ìgbé ayé ìka kíka ọ̀rọ̀ ọlọ́run àti lórí ìrònú gbogbo orí ọ̀fẹ́ ọlọ́run tó mú wa là á já ọdún tó kọjá tó sì bọ́ wa ọlọ́run náà ò tí ì yípo padà ọlọ́run yẹn sì jẹ́ olóòótọ́ tá a bá lè gbẹ́kẹ̀lé ẹ rí i pé kò ní jẹ́ kójú tì wá bákan náà ni pé ká ṣe ìdámọ̀ ọlọ́run má jẹ́ ká gbẹ́kẹ̀lé àbí ṣe ìdámọ̀ ara wa ṣùgbọ́n láti dá ọlọ́run mọ̀ ní pípa ṣíṣe kíni dídá ìwà láàyè ọlọ́run àti ìjọba wọn ká dá lórí ayé wa lórí gbogbo ìpinnu àti àbá kéékèèké àbí ètò tóbi tí a lè fẹ́ gbé gẹ́gẹ́ bí ẹbí ni gẹ́gẹ́ bí ìyàwó ni gẹ́gẹ́ bí ọkọ ni gẹ́gẹ́ bí ọmọ ni gẹ́gẹ́ bí ọ̀gá iléeṣẹ́ ni gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé ó wà ní iléeṣẹ́ tí wọ́n ń ṣọ̀gá lé lórí gbogbo ohun tí a gbọ́dọ̀ ṣe ẹ jẹ́ ká máa dá ọlọ́run mọ̀ Joseph ó dá ọlọ́run mọ̀ ohun tó ràn lọ́wọ́ nìyẹn láti má lè ti láti má lè wọnú àwọn ìyàwó ìyàwó Pọ́tífárì ohun tó gbéga nìyẹn dídá ọlọ́run mọ̀ ni tabadẹ̀ wà lọ́dọ̀run yẹn mọ̀ a gbọ́dọ̀ lè jẹ́ni tó ń yọ̀ǹda tó ń yọ̀ǹda ara wa fún ìtọ́ni ọlọ́run fún ètò ọlọ́run a ò gbọ́dọ̀ gbà kí ìfẹ́ ara wa kó tì wá a sì gbọ́dọ̀ gbégbésẹ̀ nípa yíjọ̀wọ́ ara wa àti láti wá ètò ọlọ́run fún ayé wa nínú àdúrà àti nínú ọ̀rọ̀ ọlọ́run kí a sì máa tẹ́tí sí ìtọ́ni ti ẹ̀mí mímọ́ ìwọ tí ò ń gbọ́ mi ní wákàtí yìí ọ̀rọ̀ tí a gbọ́ yìí ó jẹ́ ohun èlò ó jẹ́ ọ̀rọ̀ tí Ọlọ́run rán sí èmi àti ìwọ láti lè ní fún àkókò ìpèníjà àti àkókò tó jẹ́ pé èèyàn ò tiẹ̀ mọ tó libi tó lè já sí irú àkókò tí a wà yìí ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run tọ́lọ́run rán sí èmi àti ìwọ láti lè fi ró wa ní agbára èyí tó jẹ́ pé ó lè jẹ́ okun àti ìrànlọ́wọ́ àti àmọ̀ràn ńlá fún èmi àti ìwọ ibi tí a dé dúró yìí tó bá yẹ pé o ṣì nílò ìrànlọ́wọ́ fún ìbéèrè àbí tí òun fẹ́ ìtọ́ni kankan lórí ohunkóhun o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four tó bá di ní ọjọ́ mẹ́jọ iṣẹ́ ìránṣẹ́ yóò tún máa tẹ̀síwájú ní àkókò yìí bákan náà ẹ jẹ́ ká tẹríba fún àdúrà bàbá wa àtọ́lọ́run wa gbé yín ga torí pé ẹ̀nà ọlọ́run a dúpẹ́ fún ọ̀rọ̀ tẹ̀tẹ̀ ránṣẹ́ wa ní wákàtí yìí ìyẹn ni wípé jíjọ wọ ara wa fún ẹ̀yìn ọlọ́run mo gbàdúrà gbogbo ayé wa gbogbo ayé etí tó ń gbọ́ mi yìí oore ọ̀fẹ́ tá a fi ní sáré kọjá èèyàn ọlọ́run ṣùgbọ́n tá a fi lè gbẹ́kẹ̀ wa léyìn jọ̀wọ́ ara wa jọ̀wọ́ ayé wa àti gbogbo ìpinnu wa àbá jọ̀wọ́ ẹ̀ fún èèyàn ọlọ́run láti lè darí ayé wa torí pẹ́yìn la mọ̀ ẹ́ pẹ́yìn lẹ ní ìran àti ètò tó yẹ kó dára jù olúwa fún wa lóore ọ̀fẹ́ láti lè tẹ̀lé ìtọ́ni yín ká má tẹ̀lé ìfẹ́ tayé ká má tẹ̀lé ìfẹ́ ti ẹran ara ẹ ràn lọ́wọ́ ọlọ́run gbogbo tó gbọ́ mi olúwa bùkún fún wa àwọn tí wọn mọ tó yẹ kán ṣe tó kàn láti ṣe ẹ̀mọ́ ṣe wọn níyè sí àdúpẹ́ torí pẹ́ ti ṣe ní ọjọ́ mẹ́jọ ká fayọ̀ pàdé ká fi ẹ̀rí pàdé á máa yìnyín ọlọ́run wa á máa dúpẹ́ torí pẹ́ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi ni mo gba àdúrà àmín ní ọjọ́ mẹ́jọ a máa pàdé Jésù ní Olúwa ó dàbọ̀.